بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وسلم قال المؤلف رحمه الله باب آداب قضاء الحاجة باب آداب قضاء الحاجة أجونا ثلاثة جن إنه ترى subulu salam ọjọ́ ọ̀nà ìṣáptà yìí òun ó kó hadithu tó sọ nípa ẹ̀kọ́ bá a ti máa ṣègbọ̀nsẹ̀ bá a ti máa lọlé ìgbọ̀nsẹ̀ kí láwọn nǹkan tá a gbọ́dọ̀ mú lọ́wọ́ níbo là á dájú kọ níbo là lè dájú kọ níbo là kẹ́yìn sí níbo là lè kẹ́yìn sí tá a bá ń lọlé ìgbọ̀nsẹ̀ kí ni ó nídìí ká mú lọ́wọ́ ọ̀nà tí tàwa fẹ́ lọ tọ̀ tàwa fẹ́ lọ yàgbẹ́ ọ̀nà ń pè ní ìgbẹ̀nsẹ̀ tàwa fẹ́ lọ tọ̀ ẹni tó fẹ́ lọ yàgbẹ́ òun ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá ẹni tí ọlọ́run bá ránṣẹ́ sí gbogbo ayé ọlọ́run ọba ó fi mọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò rẹ̀ kódà àwọn nǹkan tí ò sì máa ṣẹlẹ̀ nínú àwọn àdéhùn tá a padà máa kà yìí a rí ẹ̀kọ́ bí èèyàn bá fẹ́ tọ̀ àbó fẹ́ yàgbẹ́ nínú pápá nínú pápá bóyá ni o àbí bìíní oko ń pè ní pápá oko a rí ń ẹni tó fẹ́ yàgbẹ́ nínú ilé tó ní kọ́và modern toilet a rí so dat uh, need nǹkan tí tó nature nature adama, adama kò sí yẹn tí yorùbá ò ní ní ada kò sí kò sí ada amásu àbónìyá tí wọ́n ti máa ń wí. إذا قلت أريد أن تتكلمني yàkínà wọn wíwọn adamansu ọ̀sá rẹ̀ kìíní kan wọ́n ní kò sá adamansu ọmọ ìbò ń tọ̀ ń yàgbẹ́ so haja that's nature ọlẹ́ alẹ́ inú tíra mi ò ní pín eh, ní haja wípé kí nature jáde haja ni yóò wà nínú hadithu ìrá fàdà ahadukum li hajatihi lọ́dọ̀ àwọn fókọ̀há àwọn júrìsì àwọn ń pè ní ìsìkọ́bà ìsìkọ́bà ní hadithi wà láyé sàkíbù ahadukum biyamini èèyàn gbọ́dọ̀ fi ọwọ́ <coughs> sorry ní gbọ́dọ̀ sọwọ́ ọ̀tún tàǹbà ní ìbáyà àgbẹ̀ àbí tó bá tọ̀ àti ọwọ́ ọ̀tún tàǹbà wà alimuhadisuna àwọn aládìsí àwọn ó pè ní báàbù àtàkàlì àwòtàkìlìyà kí èèyàn wà ní privacy lóde òní àwọn eléyìnbó pè ní pé rest room láti ń sinmi rest room. àdìsí àkọ́kọ́ gbogbo nǹkan tá a pè yìí gbogbo nǹkan gẹ̀ẹ́sì bá ń sọ nípa ẹ̀ náà ni wípé bóò ni ẹ̀kọ́ tó yẹ kí mùsùlùmí kò sì bá bá ń tọ̀ bí èèyàn bá ń tọ̀ èèyàn sọ̀rọ̀ ẹlòmíì yóò máa tọ̀ ìyẹn ní máa rántí wípé orin àwọn oríṣiríṣiríṣi orin irú èyí tí arábìnrin kan kọ lálẹ́ àná sọ rántí mọ́ ilé ilé tọkọ bá kọ́ nílé tiwọn ilé tọmọ bá kọ́ nílé tiwọn pẹ̀lúmí nígbà tó wà ní tọ́ílẹ̀tì ní màmá láti ìró orin bẹ́ẹ̀ ìwọ ní ìwọ̀dọ̀ kọrin nínú tọ́ílẹ̀tì hadith àkọ́kọ́ nu báàbù yìí ni hadith ti anas bin malik tó gbà wá sọ́bí ọlọ́wọ́ àni wọ́kọ́l كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل الخلاء وضع خاتمة أخرجه الأربعة وهو معلول أنس إني رضي الله تعالى pé tó ń ṣe ọlọ́run ọba tó bá fẹ́ wọnú tọ́ílẹ̀tì yóò wá bọ́ òòkà rẹ̀ sílẹ̀ òòkà tó bá wọ̀ yóò bọ́ òòkà rẹ̀ sílẹ̀ sallallahu alaihi wasallam torí pé n tí ó wà lórí òòkà ní sallallahu alaihi náfíò ní wà ń pé ní muhammadun rasulullah sallallahu alaihi wasallam èyí wà so tábà tánìsọ̀rọ̀ tábà kọ́lẹ́tà tán wọ́n á fẹ́ sí ìdí ẹ̀ olóòdì onímọ̀ ẹ̀ pé ní sábà parí deed sign of assignment wọn láti jẹ́ sign and sealed sign ni pé ní kẹ́ stamp ẹ̀ kẹ́ àti sign rẹ̀ láti lè ṣe ó ti di legal document bíbẹ̀ ẹ̀kọ́ ẹ̀yẹ́ kan kọ nǹkan tó kọ lórí wáráká láì sign láì kan kankan sí i so ó ṣeé ṣe it's a part of corroborative evidence not um, uh, uh, independent evidence kò ẹ̀ lè wọn ò ní admission ní kóòtù but at least ẹ lè support wípé a tẹ̀rán ti fẹ́yìn lẹ́kọ̀ọ́ nǹkan yìí àbẹ́ẹ̀ ni mo kọ́ so tó bá ti lè confam ó ti kọ̀rọ̀bọ̀ wéètì nù pépà tá a kà kọ pépà tí a rí pépà búrẹ́dì ńlẹ̀ tá a kọ tó bá ti di pé ìwọ́n náà tó wà lọ́kọ́ lóòótọ́ tó bá ti lọ́nà ń kọ́ so ti di evidence wọ́n admit rẹ̀ tọ́ bí bẹ́ẹ̀ kọ́ so oṣù aláwọ̀ sọ̀rọ̀ sálàm ẹ̀ ríǹgì ẹ̀ òkà rẹ̀ tó wà ń bẹ̀ ni muhammadun rasulullah sallallahu alaihi wasallam so tó bá ti wà wọ tọ́lẹ̀tì àti sọ̀rọ̀ sálàm yóò kí ni ìtumọ̀ ilé kí ni eléyìí wa ọ̀n wa yìí pé any physical material tó bá contain orúkọ ọlọ́run gbogbo tí máa ń bẹ lára wa lára wa tó ṣe é rìmúfù tó ṣe é mú kúò tí èdè pé nǹkan tó lẹ̀ mọ́ wa láà pẹ́pẹ́pẹ́pẹ́ ni tó ṣe é mú kúò tàbá fẹ́ wọ ilé ẹ̀gbin á yọ kúò ẹni tó mú koran lọ́wọ́ nísìnyí àbí citadel yẹlá àdúrà tá a máa mú káàkiri àbíkárò àbí èyíkéyìí síra àbí ìwé tó kọ ọlọ́run ọba ń bẹ ń bẹ a drop ẹ̀ síta kótó di wípé ní àwọn eh, ilé ìgbọ̀nsẹ̀ dápé ní nǹkan tí ò sí rìmóòfù ni fún àpèjúwe àwọn akámẹ́jọ́ tá máa ń kọ nǹkan sí sọ́wọ́ lásìkò àìmọ̀ kan eléyìí ò darí ìwọ ni kéèyàn fi kéèyàn kọ nǹkan sọ́wọ́ máa eh, ń fi ọ̀nà oríṣiríṣi tí wọ́n sì yíwọ̀n ò da pọ̀sí lásìkò ah, àìmọ̀ kan àwọn èèyàn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ̀dá rẹ̀ pé ní òun akọ abdullahi kápẹ́júwe nísìn abdullahi bóyá ọkọ àbúrò ẹ̀ bóyá ọkọ ọmọ rẹ̀ ni tò irú yìí òun tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì kí ni ó ṣe yóò fi ọ̀bẹ ha bẹ́ńdà nù so yóò kò sí gbàgbọ́n tó fẹ́ dájú tó ọ ti wà ní ara rẹ̀ so ara nǹkan tó fẹ́ pé ní ọkàn fẹ́ pé kò dá kí mùsùlùmí ó máa kó máa instruct lórí ara rẹ̀ náà ni now so that is in principle tọ́wọ́ pé ní èèyàn wá ń bẹ̀rù pé à ah, lóòótọ́ lóòótọ́ kìíní ìwọ́pọ̀ ọlọ́mọbẹ ń bẹ̀ àwọn tí ń bá ilé jù ú lẹ̀ àwọn yóò gbé ìjọ lè gbé wọnú tọ́lẹ̀ tàbí kò lè gbé wọnú tọ́lẹ̀ tì tó bá rí bẹ́ẹ̀ yóò wá páàkì rẹ̀ torí pé kọ́ìdà ni pé ní dárìlù mọ́sádà mọ́kàdàmọ́nà alájálbí àlùmọ́sùlùhà so ẹni láti try to prevent the evil and devil and as much as mm-hmm. possible before person must think wípé ẹ fẹ́ attract any benefit so now nísìnyí ọmọ ń sẹ lọ́pọ̀lọpọ̀ gbà ní irú Mecca àti Medina so irú wa ògìlì wa òun náà ní oríṣiríṣi yẹn ni wọ́n máa ń wá òbí yẹn bá ní kó òun fẹ́ òun fẹ́ wọ tọ́lẹ̀tì àpò tó gbé lọ́wọ́ fóònù ń bẹ ń bẹ ẹ̀ẹ́ tíra ń bẹ ń bẹ owó ń bẹ ń bẹ wọ́n ní kó òun fi kọ́ ẹnu ọ̀nà sápẹ́ ńgbà tí mùsùlùmí jẹ́ mùsùlùmí ni tí wọ́n bá fi bílíọ̀nù bá kó wà kó má fi sínú báàgì kó fi sínú ọ̀rá tí wọ́n rí pé owó nìyí kó sì gbé kalẹ̀ níjọ́ ńgbà tí mùsùlùmí bẹ ní nílùú mẹ́kà ó bá lo ogún ọdún nílẹ̀ bẹ́ẹ̀ ẹnì kan padà wá bàǹkà rẹ̀ ń bẹ̀ torí kó wà lára ọ̀ma ń dàkálà wò ká ní àmìnà torí lókọ́tọ̀ mẹ́kà lókọ́tọ̀ ní pé nǹkan tí téèyàn rí téèyàn rí tí èèyàn so nínú sẹ̀ríà ó ní chápítà kan nígbà olè yẹn lè mú olè yẹn ò lè mú wọ́n á pè ní anything tó ní value nínú community wọn kápẹ́ nílò yín ní ìsàpèjú anything kéèyàn orí èrè ní value nínú náírà bóyá kéèyàn orí fifty thousand naira kápẹ́jú so ó ní option either kó mu àbí kó má mu tó wà pé tó ń bá mú un kò ní di gbèsè sóun lọ́rùn kó mu tó bá wà mú un kí ni ó ṣe yóò lè fi lọ ní o kì í pé yóò dáa pọ̀ òtọ́ àpé ifáwọn òní kakọ́ lè fi lọ àtúntò máa tán lè fi kọ́ máa gbé nígbà ní pé àwọn ló gbé e nígbà tí ojú ká àmọ́ lọ́run fẹ́ òkú fi ilẹ̀ lẹ́rù ìbádé tó wá mú òkò ní ẹsẹ̀ ní ìlú tẹ̀sí mákà bọ̀ tí ń lo àlásùlù ni pé nílò kọ́tọ̀ mákà yẹn gbọ́dọ̀ mú àlásùlù ni nǹkan tó bá wà tí yẹn ní mákà àlásùlù ni pé ní kéèyàn ò fi kéèyàn ò kéèyàn má mú tọ́lọ́kọ́ yẹ pé ní yífún tí ń tọ̀ wọn bá ti dé ìlú ẹ̀ nàìjíríà tó wánà títà òun ti gbàgbé owó síwájú báàbù sàlámì ní maka ó bá ilẹ̀ padà lé ní ọdún tó ń bọ̀ nù hajj yóò bá nǹkan ẹ̀ bó ti yẹ kó rí nù but nkpala batil mawazin àwọn mùsùlùmí ti kú lórílẹ̀ àwọn fake mùsùlùmí ló kù nísìn ẹ pé ní tani wàá rí owó kódà bó ṣe alif dọ́là one thousand dollar bó ṣe kéré mọ́ o ọkàn òyìn ó gbìn kókóró ni wípé ní maka ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sọ lọ́pọ̀lọpọ̀ pàjọ lọ́nu hajj ìkúrò ẹ̀ bá ṣẹlẹ̀ èyàn ó gbé àpàṣẹ ẹ̀ gbé wọnú ilé o kódà o lè so mọ́rùn báyìí tó ń gbé wọnú ilé gan kó má fi kọ́ òkè tọ́ílẹ̀tì tọ́ra àwọn èèyàn bó ti máa fojú sìn wọ́n bá ti wá rí wípé òkè lọ́ọ́ fi kọ́ ibi tó bá tẹ̀ tí ń wẹ̀ àbí tó bá tẹ̀ tí ń bá daṣọ́ wọ́n ó jọ́ǹpù ẹ̀kọ́ tọ́ílẹ̀tì wọn wọn ò kọ́ bẹ̀rẹ̀ lókè wọ́n kàn jọ́ǹpù wọ́n fò wọ́n sì yọ báàgì. so bíntàn bá tilẹ̀kùn lójú ẹsẹ̀ kò láìpẹ́ kò rí ntàn because nẹtíwọ́kì mi olùdíjà méjì ọmọ báyìí dé o ti jù sí ẹ̀ńtàn ẹ̀ńtàn tó sì mú gẹ́gẹ́ ó lè dúwájú lẹ̀kọ́ náà ìgbà tí ń sọ tí ń sọ yàn kí kí tàn jáde òun jáde báyìí yóò dúró perfectly kò ní kò ẹ kò ah, yìí ní lè ṣe ṣe pé a olódó yìí ti dé ẹ̀rí kankan lọ́wọ́ rẹ̀ náà kọ́ kó sànù wa ó ń ṣẹlẹ̀ dáadáa dáadáa náà kọ́ kó sànù wa lára àwọn afáwà gan ó ṣẹlẹ̀ sí wọn rí kòkò lè ń tàn jáde kó nu tọ́lẹ́tì ọ̀sọ̀ ó tó àná pọ́ọ̀sì kì í so wọn ó sáàkì náà wọ́n ń fẹ́ ó ń bọ̀ láti pàkì ẹ̀yìn ọlọ́run ní pé kóun ẹ̀rọ ọlọ́run bá ní pé kóun tún ṣe ó múra o òun ló má sọlá pàtó ní tìmí ìmú tó oníkóró ni pé tó ẹ bá ṣẹlẹ̀ èèyàn gbé nǹkan èèyàn wọlé o là lórí o là nìyí but in principle under normal circumstances ni pé èèyàn ò mú lè mú nǹkan tó kọ́ lọ́wọ́ bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọnú tọ́ílẹ̀tì àdísù ẹlẹ́ẹ̀kejì onani wàhání wà rabi allahu ta'ala anhu ay an anasin ibn malikin rabi allahu ta'ala anhu قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل الخلاء آه، قالوا ما حديث كتاب أبي كتب وطايلت خديجة كتب وطايلت بارك الله فينا وفيك حديث أنس إنه tàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì tàbá fẹ́ wọlé ìgbẹ́ ànábì kọ́ wa nǹkan tá a máa wí sallallahu ohun ṣe ọlọ́run ká máa wí pé ní Allahumma ìrẹ́ ọlọ́run ọba ò ìní àrùdò díkà epo wá ìsọ́rí pẹ̀lú ìwọ ọlọ́run ọba kúrò níbi èṣù àti gbogbo àwọn ọmọlẹ́yìn èṣù alkobos eh, èṣù àti gbogbo tí ń jẹ́ ọmọlẹ́yìn eh, èṣù so àdìsí yìí tó yẹ kí gbogbo èèyàn kí ní kálukú ká mójútó ni kéjì ló fà á ìyá wa ní kíláàsì nípa àwọn ní kíláàsì ní ẹmọ gbọ́rọ̀ ni mm-hmm. èyí tó fà á téèyàn ṣe irú àdúrà bẹ́ẹ̀ ni wípé nínú àwọn ààyè tí àlìjànú wípé káàrà pé àlìjànú fámílì èso ni nínú àwọn ààyè tí àlìjànú máa ń gbé tọ́lẹ́tì wà ń bẹ̀ nínú àwọn ààyè tí àlìjànú máa ń gbé orí àtàn wà ń tọ́ba ń sọ pé orí àtàn kódà irú àtàtún bẹ lẹ́ǹkù lẹ́ni kálukú bí táà máa ń da nǹkan sí àkìtàn yẹn àlùjánu máa wà níbẹ̀. nítorí ni wípé ó ń ṣe ọlọ́run ọba ètò ọlọ́run tọ́lá rẹ̀ kọ́ máa bá ó jẹ́ kó yọ wípé àwọn eegun tá a máa ń jẹ kù eegun ẹran ni eegun adìẹ ni gbogbo eegun tá a bá jẹ eegun ẹja oúnjẹ àwọn anẹ́sọ̀tọ́ pé nípa áámú ìfọwọ́ àníkùnmọ̀lẹ́jìn oúnjẹ àwọn ọmọ àyà yín nù àlùjánu ànẹ́sọ̀tọ́lá ń tàwọn àjẹmí lọ́mọ ìyá wa kí ló fà torí pé ní ọlọ́run ọba rán ànẹ́bí sáwọn náà qul uhiya ilayya annahu istama'a nafarun minal jinni faqalu inna sami'na qur'anan ajaba yahdi ila rushdi fa amanna bihi wa lan nushrika bi rabbina ahada ọlọ́run sọ wípé ní ọ̀nàbí sọ fún wa wípé ní ọlọ́run ọba àwọn àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú bàtàwọn náà gbọ́ recitation alukurani a ẹ̀gbọ́ bàtàwọn padà sọ́dọ̀ àwọn èèyàn wọn a máa gbọ́ nǹkan kan lónìí tí wọ́n máa ka Quran ni yáàdí ìlà rọ́ṣọ́dì ń pèpè lọ síbi ọ̀nà àmà àwọn tiwa o bàtà gbọ́ bá a ti ń gbọ́ báyìí fa àmà àwọn àti gbà àti gbà wàlá nù ṣíríkà bí rọ́bì náà àhàdà láíláí àti ní iṣẹ́ kó lórí imáni wa o so fa aman náà bì í àwọn àti gbà wọ́n ń rìn báyìí àwọn tó kù sí inú Islam kókó ni pé òun ṣe ọlọ́run ìkẹ́ láwọn àtàrà kọ́ máa bá nù hadith òun ni pé egun tá à ń jẹun tọ̀hámù ìhùwánì kọmọlìtìnnà oúnjẹ àwọn ọmọ ìyá ayé àlùjẹ̀nù tó ibi tí a bá ti ń da egun sí ayé àlùjẹ̀nù nù gbogbo tí ń jẹ́ ìyà ìjọ náà bá fẹ́ wọ̀bẹ̀ àdúrà tí ó ṣe náà ni ìfẹ́ náà fẹ́ ntàndalẹ̀ sí àdúrà tí ó ṣe ni ọ̀dọ̀ ní tọ́ílẹ̀tì ibi tí àndalẹ̀ sí then ní ọ̀sán gangan nígbà tóun bá máa mú háháhá tóun máa mú háháhá àwọn àsìkò tí àwọn àlùjànnú máa ń rìn nù ah, ọlọ́run kó sàánú àwọn àgbàlagbà ń jọ̀hún àwọn náà wọ́n try láti láti ọ̀bdáfù àwọn nǹkan kan wípé ní eh, ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí bí demonic possession máa sábà máa ń ṣẹlẹ̀ pé ó má sùsù eh, jinnu kálíjànú kó kó eh, kó wọ ara èèyàn mo ń sábà ṣẹlẹ̀ nínú tọ́ílẹ̀tì mo ń sábà ṣẹlẹ̀ lórí àtàn ó sì mo ń sábà ṣẹlẹ̀ ní ọ̀sán gangan níjọ́ bọ̀tí níjọ́ òun àwọn bàbá wà pé ní ẹ máa rìn lọ́sàn gangan o àbí ìyá mm. kí ni máa ń wí wọ́n jẹ́ kojú lò dá ọ̀kí ni mo ń fa àkítá níta fi máa ń kìlọ̀ fún yẹn hm? kí ni kórí náà fi ń kìlọ̀ fún yẹn ń gbà wọn yìí ni kò tọ̀kan padà àlùjá náà bù so padà wá rí pé yẹ́ ẹ̀sìn kan tá máa ń wọ̀ nìyẹn sí ńgbà náà òótọ́ ni pẹ̀lú bá fẹ́ẹ́ rí lọ́sàn-án gan ìpínlẹ̀ pé kí n lọ́sàn-án gan bọ́tù if there compelling need láti ní tú láti wá dé kí n lọ́kàn jẹun kó máa kà àbíkárù Allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith kí tó ní àti sọnù tọ́lẹ́tì àti sọ sàǹdàlẹ́ sí àti sọ ọ̀sán gangan ṣòwò yìí dáàbí dẹ́n pàápàá jùlọ pàápàá jùlọ aboyún so ọmọ sábà wọ́ọ̀nù ọkọ̀ máa rìn ní ọ̀sán gangan torí pé ọlọ́run fún àwọn àlùjẹ̀nu ní agbára so ọlọ́run fún alágbára àti èdè fọ́ọ̀mù wọ́n lè chẹ́ǹgì kó wọnú oyún kó kó yọ oyún kó ń bẹ kó sì jòkó sínú ẹ̀ oyún ó wà nínú agbára tó fáwọn náà so wọ́n wà nípa ẹlòmíì bímọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún kó gá kò kúrú so àwọn tí wọn ò bá ní mímọ́ tí wọn bá ń gbọ́ lẹ́nu wọn yóò rò gbogbo yá wọn ń palọ̀ ìbọ̀ kì í ṣe fọ́ gbogbo ẹ̀ náà là lọ ọ̀pọ̀lọpọ̀ àárín nù tó ní àkọọ́lẹ̀ nínú sunna ṣẹlá mahamud sallallahu alaihi wa sallam so kúkúrú ni wípé um, bí ẹ bá fẹ́ wọ tọ́ílẹ̀tì òun ṣe ọlọ́run ni pé kí ká ṣe àdúrà yìí àbí ẹ bá fẹ́ kọjá ní sándàlẹ̀ sí ká ṣe àdúrà èyí tí ẹ máa ń rìn lọ́sàn-án if there is snake kò ṣe àdúrà pé wọ́n tó máa rìn. معلم uh, um, so àdísù tí anásìgbàwá yìí a rí pé nta àgbọ̀ yín bẹ̀ ni wípé ní òun ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́lá kọ́ máa bá ìmọ̀ ń wí gbólóhùn yìí jákè Allahumma inni àrùn rubika ní ẹlọ́kọ́bó sí ọlọ́kàbáyé olófà tí anásìrí gbọ́ pé ní ti máa ń wínú sallallahu alaihi wasallam pé ní kéèyàn wíjá pé ó dà. àdéhù anas ah, radiyallahu ta'ala anhu qala kana rasulullahi sallallahu alaihi wasallama yadkhulu al-khala' فأحمل أنا وغلام نحوي إداوة من ماء وعنبة فيستنجي بالماء أنا سنيك رضي الله تعالى عنه آه، tí o ń ṣe ọlọ́run bàbá ìwọ̀ tọ́lẹ̀tì sallallahu alaihi أقول خلا خلا àkọ́là là ń gbọ́ nísìnyí nítorí pé nígbà náà kò sí tọ́lẹ́tì náà lé àwọn ó jáde lẹ́yìn ìlú nígbà tá a bá wà níbà yòrò wà arúgbó lọ ìwáṣà yóò jáde yóò jòkó lábẹ́ yóò gbà sábẹ́ igi ìdí tí ó bá sí. Nàám. Ẹ̀hẹ́n lọ́nà àpapẹ̀rẹ̀, ètò lọ́nà ògèélé, ètò lọ́nà àgọ́, ètò lọ́nà àgbẹ́là, tí ò níyà arúgbó ilẹ̀ ọlọ́run bá ó fẹ́ tó kálá nù a wọn bá wá ń lọ anẹ́tì ní pété àwọn bá tánà ìṣọ̀rọ̀ sálà bá ń lọ ẹ̀kọ́ lé so òun àtàwọn ọmọ kan àwọn wàá gbé sẹ́ńtà lé àgbé kò sí sẹ́ńtà lé ní mọ́ àgbé sẹ́ńtà lé níta fi ń bomi ṣe pé àwọn wà gbé àgé àbí sẹ́ńtà lé lọ́wọ́ tọ́tàbí tí wọ́n bá ṣe eléyìí wọ́n gbàgé lọ́wọ́ tí wọ́n bomi sí bákan náà wà ánáza àti bíi òkúta kékeré kan tí wọ́n gbé ní lọ́wọ́. فقال لمراد آه، قال هنا القضاء بقرينة عنزا يعني لأن صلى الله عليه وسلم إذا توضع في القضاء أو أن يستتر بها بأن يضع عليها ثيابا آه، أنا قلنا ونان بيانو رمح أرنو أبي بيجي وقبلوه bíigi بيجي لا ما يجي أبي igi tẹ́gbẹ̀yìn ẹlẹ́ hàǹgì تقول يعني هنجي أصو ti نبات ba sí a وعدا wọ́n fi wọ́n ta aṣọ mábẹ̀hún so that pé at least yóò prevent ohun iṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ ọ̀làǹtọ́lá kí kó máa bá a tí ò ní yẹ pé èèyàn ní máa yàgbẹ́ ní pètèétè tí wọ́n fi máa rí èèyàn so ara ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni pé ní kọ́lá tí èèyàn bá ń yàgbẹ́ ní inú oko náà kì í ṣe wípé ní yóò wá yóò bọ̀ hóhó ara rẹ̀ lẹ̀ ẹlòmíì kò lójútì ń bá ń wẹ̀ alhamdulilah tí yóò bọ̀ gbogbo ara rẹ̀ lẹ̀ ní goloto ara ń pè ẹ̀mọ́ goloto goloto ni pé ní tó bọ́wọ̀ wọ ara rẹ̀ completely so eléyìí kò dáa kódà bó jẹ́ nínú ilé náà kò dáa kéèyàn máa wẹ̀ ní eh, eh, goloto pápá jùlọ eléyìí ákádù ní nínú pápá sínú ilé àwọn àfa sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀ nínú ilé space ẹ̀ ò tó rárá rárá sí ẹni tó wà ní inú pápá nítorí wọn sọ pápá náà àwọn tọ́ílẹ̀tì kan bẹ nínú ìgboro náà sọ pé tọ́ílẹ̀tì náà ní wọn bọ̀ wọ́n ra sí pákó àmì páànù wọn ni ó fi kan mẹ́rin kalẹ̀ wọ́n fi ṣe àti páànù àti ilẹ̀kùn ẹ̀gàn náà fúrájà ìní wọn tàbí tátẹ́gùn bá fẹ́ ó lè gbé gbogbo ẹ̀ lọ wọn ò sì ní kàǹkàǹkà lókè ṣẹ̀tọ́ wà lórí ọ́pìṣà bàbá bá wọn sí ó lè mọ wọn lókè pé áhá lágbájá nì tó yíyún ó sì ń lè látàfi ṣẹ̀dí ìdí ọ̀làǹkó sàmì wa ní sì ń bẹ láfíríkà títí dì sí ẹ bá dé àwọn àlópin ní tí ní láwọn ìlú míì tí wọn sì lajú so ńlọrin wáyé ń bọ́ lọ sí rí

ibi táwọn ọkọ̀ àti ìṣègùn ibi táwọn ọ̀dà táwọn wá yìnbọn yìnbọn sí wọn wà ní ọjà yìnbọn pọ̀ wọ́n ti ẹjọ́ kúrò ẹ̀yìn ok lọ́nà kó sànú wa ẹ̀ àánà kan ń pìtẹ́ndà ni nígbà lọ mọ́tálásí kan níbẹ̀ náà wà ní ẹ̀ẹ́ níbí náà. so bákan náà hadithu yìí hadithu yìí lára ẹ̀kọ́ tó tún lè rí kọ́ńbẹ̀ yàtọ̀ fún ẹ̀kọ́ yàtọ̀ fún ládàbí pa fẹ́ lọ tọ́ afẹ́ lọ yàgbẹ́ ni wípé ó ń ṣe ọlọ́run ìkẹ́lọ́n tàbí àwọn ọmọ ọ̀rọ̀ ìpín lẹ́sà mi ná máa ń lẹ́mì wá kérú kẹbírọ̀ náà wà láyé arham sọ̀bírọ̀ náà ọmọdé tí ò bá pọ́n àgbà lé ó ń ṣe ọlọ́run ní pé kò sí ìṣọ́lọ́run tó làm kì í ṣe mọ̀mìnì kì í ṣe mùsùlùmí rí bákan náà ni àgbàlagbà tó ń náà bá máa sàánú ọmọdé òun náà àgbàlagbà abú ni so bákan méjì ni sàdífì náà ń sọ fún wa pé nínú ládàbí ni kí ọmọ kékeré ọmọ kékeré kó máa ṣe kédìmá àgbàlagbà ànásì àtàwọn gùlámù àtàwọn ọmọ so àwọn ni so àwọn èèyàn fẹ́ bomi ni ọmọ kékeré ó bomi èèyàn ń gbé nǹkan bọ̀ ní ọmọ kékeré ó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òní anásì náà máa ń ṣe fún ohun iṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá bákan náà ni pé ní bí wọn bá tọ̀ àbóyàgbẹ́ kó tábà dáadáa bìlìmá pẹ̀lú omi kí wọn sì má gan omi kí wọn rí wípé ní ẹ̀gbin okò ní ara èèyàn pàápàá jùlọ kákèsí lè ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọ̀nà tọ́lára kó máa banú hadith kan ó ń lọ wá mara bí kọ́bùrín ó kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè kan wá ní wájàbátì ó tún kọjá nu sàárè kejì Así ya hmm. la ماذا قال أما أحدهما فكان لا يستدرئ من البول ẹ̀rí ìdàkọ́kọ́ tó mú níwájú àbá tí wọ́n ń fi àjẹ́ lọ́nu sàárè ni ọlọ́run fi hàn sọ́lá sọ́lá kò lè fi mi àti ẹ̀ o gbogbo tó bá ń ní òun rajú pé ẹ̀ǹdẹ̀ májòkúnbẹ májòkúnbẹ alẹ́jọ́ ń bẹ́ńlẹ̀ sọ pé rọ́ọ̀lẹ̀ ń pa àfáà ọ̀rẹ́ nǹkan kan ní abalọ gíláàsì ojú ẹ lẹni kiri pírífílẹ́jì àrùn ni ó láàárẹ̀ lánàá ara ń lo gíláàsì gíláàsì ẹ̀bù ò sì ṣe gíláàsì sí kánàlà káyì alágbèsà àwọn nátàlí àwọn èèbó gan tó ní wọ́n pé gíláàsì tí wọ́n ṣe gíláàsì tó jù bá ti ń wíìkì kó lè bá rí náà ni kó rí sísíkà kò lè rí nǹkan tí títẹ́ tí ẹni tó jẹ́ bá tó jẹ́ ẹ̀dá ò lè rí àwọn eléyìí òun nílò mi kan wá ní pé ní àwọn àlejò mi tẹ́ kó sùn àwọn ara wa níyà àwọn ni àlàníyà ẹ̀rọ ni. so ó ń ṣe ọlọ́run ọba yìí kí ọlọ́kàlà rẹ̀ kó máa bá ọlọ́run máa ń fi àwọn nǹkan hàn tí ò lè fi hàn lómi. òun kàn lọ ní sàárè tẹ́mi àti táàkà kọjá táwọn ẹgbẹ́ ọlọ́run kó kẹ́ńtì lọ sàárè yìí. anábì wa kọjá lọ àmà ìpín ní káì wọ́n ń fi ìyá jẹ́ ń tàn lọ́run sàárè rẹ̀ wá ní wájà bàtì. ìbẹ̀lẹ̀ à ń tẹ̀lé ọlọ́run àtàlà ó tún dé ẹlẹ́ẹ̀kejì ó tún ní wájà bàtì à yá Rasulullah ọkọ̀ yálà kọ̀ọ̀kan ní wájà bàtì eléyìí náà ni wájàbátì kí ni wájàbátì wájàbátì ni pé ní a ó tọ́ sí ó dì sáfù a ó dì sáfù ó dì sáfù ẹ̀ ni a ó dì sáfù ẹ̀ kí ni ń ń dì sáfù wọ́n ni àbẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ́ ń ta kọ́kọ́ kàn lákọ̀ọ́kọ́ òun bóun bá tọ̀ àbí ó yàgbẹ́ tó bá tọ̀ àbí ó yàgbẹ́ kì í jẹ́ kí omi ó kárí ìtọ̀ àtìgbẹ́ tó bá yàgbẹ́ ní pé kì í fọ ara rẹ̀ má dáadáa náà fi ń fìyà jẹnu sàárè so àdúrà pé irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n fìyà jẹ ó dì sáà kí yóò jẹ kí ló fà torí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọ́nì àbẹ́ bá tọ̀ ẹ̀ta ń bà ẹ̀bá yàgbẹ́ ẹ̀ta ń bà ẹ̀jẹ̀ kọ́mi ó kárí ara yín kéèyàn má wàá gbọ́ lànà wọn bá fìyà jẹ ó tọ́ sí yà bí abi omi salawatu rabbi wa salamu alayhi wọn ni ẹ̀rẹ́lẹ̀ kejì fàkànà yẹmṣí bayna nasi bílíọ̀nù ìmà iṣẹ́ tí ẹ ní òfófó gbọ́ sísọ yìí àámẹ́ ẹ̀bọ ẹ̀gbélé yín wọ́n ń pè wọ́n fẹ́ rajà ẹ̀gbélé yín oríṣiríṣiríṣi ní tó máa ń ṣe nù kó dé nígbà ẹgbẹ́ ọ̀nà ìpè ẹ̀bẹ́ rí nǹkan àná mo ti wà lọ́dọ̀ mo kàn níbi sáyọ́ níbi sẹ́yìn ní láǹfààní ni o ẹ̀bẹ́ lẹ́nu mi lẹ́sìn gbọ́ o àbẹ̀tẹ̀ bá rí rẹ̀ tí ì bá wá sọ kò dáa báyìí fún ara wa tó yìí náà ìfàǹgbọ́n náà ń gbọ́ bá bùràyí bùràyí ah, bùràyí wùta náà ń wí wá dẹ̀tí láàrin pé ah, ẹ̀yìn náà ni mo ní kí n sọ fún yín mẹ́rin ni mo sọ fún yín o ẹ̀sìn gbọ́ ẹ̀yìn ẹ̀kà ṣe bí ẹni wípé ẹ̀gbà tẹ́ ń lọ lánàá nàìjíríà náà wá gbọ́ ṣe gbọ́ ẹ̀ má ṣe bí ẹni pé mi mo sọ fún yín ń hmm. tètè ń lọ́nu àmì mọ́nu àbíkílẹ̀ irí sí i ẹ̀yìn táwínú pẹ̀lú ògùn ní ìṣèkítà fún wọn láti wọn lẹ tí n bá ti ń bọ̀ ní ajago báyìí pátákó ń bẹ abẹ́ rí ọmọ kìnìún ti ń pe ilé ẹlẹ́yà tí ò mọ wọn ara rẹ̀ ó wá ní pọ́n ṣẹṣẹ kíkà fún yín. wàkàna yamshi bayna nasi binnamima iṣẹ́ bu ni ọ̀kọ́lá kó sọ à ń bẹ́ wailun li kulli humazatin lumaza ìtumọ̀ ẹ̀nu gbogbo àti ìkànnì ẹlẹ́ẹ̀kejì àwọn tó máa ń pẹ́ gan ọ̀nà máa ń ṣàlá ọ̀nà ọmọ bàbàtà tó dá lónìí tó tí èdè ká ń pè ní ìyá àti wọn dáyìn Thank you. so ìrẹ́ nù eléyìí kò dáa nù ara tó máa ń fàyà sàárè nù kálọ̀kù sọ àmì ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ kí mọ yọ sọ òtí ètè sí èèyàn. ee àbí kárí pé à lágbàjá ti ń bọ̀ Allahu àgbókèrè ìdíjọ́ àná. wọ́n ti wú okó tó súnmọ́. tó bá wá dọ́dọ̀ wọn. kárí ni káfẹ́ yí ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn láyé dáa. ìlàkánná tó nù oríṣiríṣi ọ̀rẹ́ ní ń bẹ láyé ọ̀tọ̀ lọ̀rẹ́ ẹ̀ díkàdì ọ̀tọ̀lọ́rẹ́ táàmì ènìyàn mà ọ̀tọ̀ ní kópa ní ọ̀rẹ́ kárẹ́ ní káfẹ́ yín kásọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá pọ̀tàwọn kan mẹ́rẹ́ pé ní ọ̀tọ̀lọ́rẹ́ díkà yẹn kọ́ kájọ máa ń ra ẹni lọ́wọ́ so Masha Allah so gbogbo ọlọ́run àwọn kábà àwọn kọ́lá kó sànù wa ń ṣẹ̀ láwùjọ wa wà láì ní ìbọ̀tí kò dáa nígbà yóò jẹ́ àdásọ̀rọ̀ káwọn sọ wípé ní lọ́run kábà àwọn ó mọ oúnjẹ oúnjẹ ọlọ́run tó ń wá fún wa ní similitude pé àpèjúwe ni pé nígbà tí yẹn bá kó igi tó kó sínú ná àpé igi ìtì bó ti wọlé wúwo tó yá ní ìbátaná tí yóò sájú òní tán ẹ̀hẹ́n alábi ni pé bí nǹkan bí wọ́n ti máa ń jẹ fẹ́ ládé èèyàn yóò máa jẹ yóò máa jẹ kwẹ́sìn wa ni pé ẹ̀ tó wà ní ládàńgọ́ tí kí ni wọ́n jẹ ní wàá jẹ bí ò bá ti rí ládàá jẹ lọ́dọ̀ ni pé ní ohun tí ọlọ́run ni pé wọ́n máa wá bó pẹ̀ fún wọ́n máa bó pẹ̀ fún wọ́n máa bó pẹ̀ fún tó bá wá dijọ́ ìgbélé kìámà ìfàyà lè san òun ni ó fà nu àdéhùn kan tó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba kó máa bá sọlọ́run sọlá ni pé ní àtẹ̀dúrúnà àtẹ̀dúrúnà mánimú fúlísù fi kùn. أقرأ نعم Asanti. Asanti. Kwa hadithi ni lóti uh, kan. Normally, tí a bá bìyàn nísìnyí pé níta ni bankrupt. Definition bankrupt ni pé tí ò ní kò ní náírà, kò ní ríyálì, kò ní gá kò ní go kò hẹ́rìn kò ní gbá kò láwo ẹni tí ò nínú òun ṣe náà ni pé yìí ń kọ́ yìí ń kọ́ bankrupt because náà ń pè bankrupt náà ni pé ẹni tí ò ní is not an insolvent person kò ní kankan tó lè fi substitute financial liability rẹ̀ lápẹ́ ẹni tó jẹ gbèsè ní pẹ́ẹ́n ló jẹ gbèsè àyè ń gbèsè ọ̀hún fifty thousand fifty thousand hello nígbà tí ní ẹ̀ bá ń ta ẹ̀ bá ń kó rẹ̀ wá yìí èsì mú fúlùsì kẹsì bankrupt yìí àmọ́ èyí tó jẹun kò ní wọ́n bá tún wá dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀gbẹ̀ kò lè bínú kó dẹ̀wò ńlẹ̀ kò sí kò ní lẹ́ni tí ó yà pé kò ní wọ́n ìgbà pé lábáyà ó fẹ́ yáwó ọlọ́run eré rẹ̀ sì wá rí ní kejì pé kò ní o òyòkó tó ń bá yá lówó kí ní ìsan ara ilé rẹ̀ ọ̀nà kí yá lówó láàrin èmi àà èyí tó yẹ lọ́wọ́lọ́dà lágbájá kèé tí ì rí ìsan kí ní ìsan kò sí fẹ́ kò sàbọ̀ ọ̀lẹ́ni kò ní fẹ́ lápá àtúnpàdà àrùn bankrupt ni òun ṣe ọlọ́run bá àpèjú ẹ̀ lẹ́tọ̀ọ́ sọ́nà tó kò sọ pé nítorí náà ìṣe bankrupt o kò tó bá di yọ́mọ̀ ìlẹ̀kẹ̀ yá mark yóò ní máa jẹ́ bankrupt mọ́ ẹni tí ò ní ga tójú ó ti yọ́nà ni wípé òun láyé ó kírun ó jáwọ́ lọ ó pẹ́ mọ́sálásí ó ṣe wá ó gbá mọ́sálásí ju nǹkan míì lọ gbogbo àwọn nǹkan yìí ìfẹ́ láàdá ni kí ẹ máa gbá mọ́sálásí kí ẹ máa pàmì sí mọ́sálásí kí ẹ máa sànú ọmọ ọlọ́mọ kí ẹ máa kọ́ ọmọ ọlọ́mọ lẹ́kọ̀ọ́ gbogbo àwọn nǹkan yìí ìfẹ́ dáadáa ìfẹ́ láàdá ni tí wọ́n máa kọ́ wọ́n máa kọ́ inú rẹ̀ ó ti wá dùn pé alhamdulillah tó àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́run kó sá gbà ọlọ́run sì gbà ìsìnkú ọlọ́run ọlọ́run gbà قد شتم هذا ìdí yàtọ̀ nísìnyí wípé ní wọ́n ti máa bùbà látó kéré o tó bá wá dé níta ah, ẹ máa wọlé ọ̀dẹ̀ ni àbí kárí ni káfẹ́ yín ká sọ̀rọ̀ ẹni lẹ́yìn láì dá gbogbo àwọn yíyún àkókò tí a ní ìmọ̀ ṣe wàhákàlà máa là á owó olówó ó ti jẹ́ tó bá dẹ́gbẹ̀rẹ̀ kìá mọ̀ so wọ́n mọ̀ wá ní pẹ́tọ̀ owó tí tọ́ ọgbà kò ní rí mọ́ tí ò bá ti wá gbogbo ládá tó ti ṣe ṣe kalẹ̀ wọn wọ́n mọ̀ wá mú ń bẹ̀ pẹ́tọ̀ gbà tí tọ́ ti bú eléyìí hùn ẹ ládá eléyìí ẹ kún torí yọ́mù láyà ń fáwọ̀ máa lónìí mọ̀lábàánu ọmọ ò ní wúlò àmọ́ bí ma tó ní láárí ó yanjú kò ní wúlò yọ́mọ yẹ̀fẹ́ rò máa rí òun ẹni àkè ọ̀hún mìí wá àbí وصاحبته وبنيه لكل امرئ منهم شأن يغنيه ọjọ́ tí ọjọ́ tí tẹ̀gbọ́ntàbúrò ó máa sá fúnra wọn ìyá àtọmọ ó máa sá fúnra wọn bàbá àtọmọ ó máa wọn à fámílì kan náà níwá ó sá wọn tí fún wọn mara wọn rí mara wọn rí o ṣùgbọ́n lè kú lè mìíràn mìíràn yawma idhin tèmi tẹ́mi lẹ́rù mẹ́dì fún o tèmi tómi lẹ́rù mẹ́dì fún àbí tó wà wínú ọgbọ́ èyí tó ń tó kò ní sí o náfsí náfsí ló kù wọ́n láwọn tèmi kẹ́mi ní ọlá ló kù ní sí láhàwọ́lá wà lákòwọ́tẹ̀ lágbẹ̀lẹ́ àkèyàmà ọlọ́nkọ́lá nkúsánà nkúsánà wa ní o kọ́lọ̀njá rí ibi dáadáa o kọ́lọ̀njá rí ibi dáadáa o tó kókó wá ní wípé ní ohun ṣọlọ́ ní pé tí ò bá ti wá rí nǹkan kan mọ́ ó mọ̀ wá múnú ládàá gbogbo ẹlẹ́lẹ́ tó ti wá ṣe mọ́tàlásí tó gbá fáìmọ́ yọ ọdún omi tó pan ó mọ̀ wá mú ó mọ̀ wá mú tó bá tún wá tán àpò nísìn ìfọ́lọ́fẹ́ǹsì ń tẹ̀ tẹ́lẹ̀ tó bá ti wá tán kò sí dáadáa mọ́ kí ló wá kú àwọn tí tó wá tó fẹ́ láyé òun kò sí tó wà láyé tí ò nínú tí ò ní fẹ́ wọ́n sì wá máa withdraw àbúrò títí wọn wọ́n máa tún rọ lò wọ́n wá di eh, eh, disposable company wọ́n tán bá rọ ìdọ̀tí wọ́n máa wá dump ẹ̀ sí wọ́n máa wá dump ẹ̀ sí wọ́n máa wá dump ẹ̀ sí meanwhile kò ní dáadáa kan mọ́ so wọ́n wá gbé àbúrò òun àti tó ń ṣe originally àti tán yìí tó tó ń fọwọ́ ara ẹ̀ fà wọ́n wá gbé lórí scale àkọsí nǹkan kan ní opposite scale yóò ká jòlè fa yorùmá bí ayẹyẹ jẹ anamọ náà wọn lè wọn ó jòlè yorùmá wọn ó lẹ ní òkú gbọsọ ń lẹ o hasbunallahu wa ni'mal wakil tó dábàá lọbẹ múlá tẹ ẹ ti lọ gán ní gẹgẹgẹgẹ láti jọyìn. ẹhẹn àkànní wọn dá sọnà ní pé ẹrẹkùn kúlọǹkù sànù wa pínyàn bá tọ bóyá àgbẹ ká lo omi dáadáa ká lo omi dáadáa níbi tí eléyìí ń ṣe pàtàkì dé òun ni àwọn àáfàá sọ pé ní béèyàn bá ní omi ọ̀ní quality àbí quantity omi quantity omi òun ìyẹn ara fẹ́ kírun nǹkan méjì lọ́wọ́ àwájú ẹ̀ nǹkan àkọ́kọ́ ó fẹ́ ṣègbàṣẹ̀ yìí ni pé ó fẹ́ tàbó fẹ́ yàgbẹ́ yóò lo omi àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kejì yóò ṣàlùwàlá ìwo ní òfin ní variety yóò kọ́kọ́ lomi ó lè fi tọ̀nà àsáǹtì tó tí ò bá romi tí ìsàlù alámọ́ńkọ́ ìdítáyà mọ́mú tó kó lè bá a sọ fún wa bí ìmọ̀ra ṣe ṣe pàtàkì tó then kára òun ká sọ ahọ́n wa ká sọ ahọ́n wa ẹni tí ó ń ṣe ọlọ́run wa wí fún pé sallallahu alaihi wasallam kuffa alayka hadha hey ahọ́n rẹ̀ sọ àwọn wá ní pé ah kí ni foi freedom of information èmi tó bá wọ̀lá lè sọ ànábìyàn tó ń pè ní sáàkò láti ka òmùúkà àánú rẹ̀ ṣe mí àánú rẹ̀ ṣe mí àwọ̀ yakubu nasa alamana akẹ́rẹ́ ń fi náà ilá bí máa kásàbá alìsínátù àìmọye àwọn tó yẹ pé ní wọ́n wọ iná kò ní ń ṣe ah, àwọn ayé ló kó bá wọn belebelebelebelebelebele nǹkan ẹ pé ní eh, inna samwa wálé basọ́ra wálé fuhada kullu láìka kánà anhu mas'ula sámú ètè wa àwọn ẹlòmíì gbọ́ mísíkì ju ah, oríṣiríṣi mísíkì táì ara ni pé sámú àtàwọn fi ń gbọ̀n etí hùn tó fi ń gbọ̀n yóò rọ̀jọ́ ẹ̀ àti kẹsàn ni ní samuel wàlíbà sọ́rọ̀ ẹlòmíì tó bá gbá fóònù àwọn báyìí subhanallah nǹkan kí nǹkan ni àwọn ni pé kọmọ múra kalẹ̀ kọmọ múra ẹjọ́ kalẹ̀ pàyé ní samuel wàlí fuada fuada ń gbẹ̀mú anything tó wà nínú ọkàn ahán àti gbogbo ẹ̀ àwọn yìí ò ní kí ni kò á ní wí gbogbo ẹ̀ pátá làápàá sáwọn ká kéèsì o ẹlòmíràn àtàwọn ẹnìkan wípé ní àìbílẹ̀ yóò ibi ìyí tán bá náà ti kọ́ ọ́lẹ̀ ni. àsántà sọ́kùlù káàfì sọ́kùlù káàfì يقول يا ما ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها Ìjọba tán bá fún ìkàlùkù ní rẹ́kọ̀dù ẹ̀ wọ́n náà máa kàǹkàn rẹ̀. Kò tẹ́ tó ní máa kàǹkàn jọ́nà lọ́hùn. A ní pé ọmọ ìyíwọ̀n tán pé àá ní tó nǹkan ti gbàgbé yóò bá ń bẹ̀. A ní pé àá irú tíra wo ni àlè irú ìwé òlàlélé ìwọ̀ ọlọ́run ọ̀la àti kékeré tá a ṣe náà hmm, ọlọ́run dákun fún àbúrújì fún wa o ọlọ́run ọba ọlọ́run ọkọ nàbí ní ká máa ṣàdúrà kọ́lọ́run kó àwọn kọ́lọ́wà kọ́ ọkọ̀ wàhálà kan kó sàlékún àánú ẹ̀ fún wa kọ́lọ́run kó fi ìsáàbù wa ní ìsáàbán lè ti ọ̀ ìsáàbù tó tẹ́ǹtì kọ́lọ́run kó fi ní arúgbó ní o ó ń ṣe ọlọ́run àtọ́ ìṣọ́run kọ́mọba sọ fún ìyá ńlá wa ń ṣàwí pé ní man hosiba man nukisha alhisabu halak gbogbo ẹni tán bá ilé interview tán bá ilé questions kò lè bọ́ mbẹ́ anabi ló bí ẹ̀sọ̀ lọ́rùn sálà ìyá ńlá wọn ní pé ní hata anta ya Rasulullah ó ní hata ana sallallahu alaihi wasallam kódà èmi gan illa ana Allah qad taghammadani bi wasi'in min dhifarati bọ́lọ̀ ti sànú o àwọn tẹ kí ni aláǹtí sànú ẹ̀ kí mo lọ́ti sànú ẹ̀ inna fatahna laka fathan mubinan liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu 'alayka wa yahdiyaka siratan mustaqima وينصرك الله نصرا عزيزا أحسنت فتح الله فتح الله علينا وعليكم وبارك الله فينا so Ọlọ́run ti Ọlọ́run ti grant ilé ìfàdà sọlọ sọlọ ó kàyà ńlá wọn ṣàlàyé yà pé àà ya Rasulullah àti wọn náà ó ní yẹ hàtà àná àtẹmí náà bídà náà lọ àkọ́tàgà mádà ní àlọ́ọ̀bì wá sí màdì àmọ́ lọ́wọ́n kà ti sànú èmi ni ìwẹ́lọ́nkọ́lọ́nkọ́ láti àtàkọ́ lọ́wọ́n kó jẹ́ ká gbọ́ ẹ̀sìn yé àwọn tán ti làwọn ẹni ìṣáájú tápé ní àwọn tiẹ̀ ló yẹ ká fọkànbalẹ̀ wà lẹ́yìn tó fọkànbalẹ̀ àbákẹ́sì dí kọ̀ọ̀dọ́ lọ́ta aláàánihù khairu wa afdalu hadhihi al-ummati ba'da nabiyyik tán bá tún tatún ló kàn pé tẹ́ bá yọ àwọn ẹnìsọ̀rọ̀ sálàm ní ìjọ ànẹ́sọ̀rọ̀ sálàm tatún ló kàn abákẹ́ sèdíkò ni bìlámù náza kò sí agúmẹ́ǹtì láàrin àwọn mùsùlùmí o yìí ni pé kò sí ẹ̀yìn jíjà ń bẹ àti láàrin àwọn mùsùlùmí àti láàrin àti ẹ̀sìn mùsùlùmí gbogbo ẹ gbogbo pátápátá náà panupọ̀ pé lẹ́yìn ànábì o sallallahu alaihi wasallam abákẹ́ sèdíkò ló kàn abákẹ́ sèdíkò yìí wá ní oníṣẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa bá sọ wípé ní ọlọ́run ti grant ẹ̀ ní àlìjáná kì í ṣe kan o kì í ṣe méjì o kì í ṣe mẹ́ta o gbogbo àbúwábà àlìjáná pátápátá àbákẹ́sì dínkù ti ní géètì especially gẹ́gẹ́ bọ́lọ́run ti pọ́n alẹ́ láyé sẹ́kùn gbàtà ní fìlà sọ́la ní kí wọ́n ti gbogbo lẹ̀kùn kọ́wọ́ tó ọ̀nà mọ́sálásí ọ̀hún ní gbogbo lẹ̀kùn ní ẹ̀sìn àyàfi àbákẹ́sì dínkù nìkan mọ́tì lẹ̀kùn méjì tí àní fìlà sọ́la ti ń tí àbákẹ́sì bá náà kọ́ pé lẹ́kọ̀ọ́ máa pọ̀ ní mọ́tálásí náà ni bí àgbà sọ́lá wà bẹ̀rẹ̀ sọ́lá sọ́lá bẹ̀rẹ̀ alẹ́ yìí náà tó ń dẹ́ka yìí pé ní àníṣe àbákẹ́ gbogbo náà nílẹ̀kùn ọmọrò ní ọ̀sùnmánù ní gbogbo náà tilẹ̀kùn wọn àti ilé àbákẹ́ sì dé pẹ̀lú sọ́lá ọ̀tàn alá ni o lẹ́yìn náà ọ̀la ni o ti wá ní láyé wọn ọlọ́run tó wá kẹ́ náà lálẹ́ kìyàmá bàbá sèdíkì ni pé hmm, torí pé yóò sábà sun ẹkú ni yóò sin lọ́hùn yóò ẹ̀rù ń bà á wọn á di pé àyà bàbá kí nìyàn tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó rẹ́ gbogbo àlùjẹ́ lòdì tiẹ̀ àwọn ní àpèsè bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ ní amúnù sínú mọ́tò ọlọ́run sínú ọlá ọlọ́run mọ́tò ọlọ́run èèyàn gbọ́dọ̀ ní amúnù kúrò ní mọ́tò ọlọ́run àbákùsídìkì ni pé tí òun mọ̀ àpánìsọ̀rọ̀ sáyẹn parọ́ bí ẹ̀tẹ̀wọ̀n tó ń bá wọ́n àlìjánná tó kó sí ń ta àfàwọn ní ti ìbalẹ̀ títí tó ń rí pé yẹ bàbá kìrìsì dé kò ọlọ́run ti mú wa àlìjánná o. so iṣẹ́ àwọn yìí ń kíná ń wá àlìjánná kí làwọn náà ń wá àwọn náà ń wá àlìjánná fa eh, tarjú nàjátà wàlámtẹ́sílùkùmọ́sálíkà ha ha. إن السفينة لا تمشي على يابس ìpè bí yàn bá ń wá àlùjáná yóò sí àlùjáná ni o bí yàn bá ń wá làáfíà yóò sì sí àlàáfíà ni o abẹ́lẹ́ àwọn kọ́lọ́n kò sọ́nà ọ̀rùn fún wa o abẹ́lẹ́ àwọn kọ́lọ́n kò sọ́nà ọ̀rùn fún wa o abẹ́lẹ́ ọ̀hún ọ̀nà dàkùn sí ọ̀rùn fún wa o dàkùn sí ọ̀rùn fún wa o ọ̀nà dàkùn sí ọ̀rùn fún wa o tèmi tó mi lẹ́rù mádìkún o tèmi tó lẹ́rù mádìkún. so hadith yìí àti gbọ́ nísìnyí pé ní a wá gbé omi lọ́wọ́ àti anaza fayestẹ́njì bilma yóò fi omi tàǹbà. وهذا الحديث دليل على جواز الاستخدام للصبيات فيمكن kọ́ máa kéékèèké kó máa sáfù kó máa kó tẹríba fágbà kó sì máa pán àgbà lé kó máa gba nǹkan fágbà kó máa ṣe nǹkan fún àgbà nú ẹ̀kọ́ ni bákan náà ìsìnjẹ́ àbìlmá ká máa fòmí tàǹbà dáadáa wà ní òkèlè àmàlìkì mọ́mú màlìkì rahman rahman wa ṣe annahu ankara ìsìnjẹ́ àníṣàn sálàm bìlmá sọ pé ní sọ pé ìsìnjẹ́ àpánisọ̀rọ̀ sálàm kì í fi omi tàǹbà. ṣùgbọ́n o àdìsù kọ̀dí asibàtàtì zàlíkà ọ̀pọ̀lọpọ̀ àdìsù ló fi rinlẹ̀ tó fàlà sàmà àlè nkárì màlìkì kò nǹkan tí mo màlìkì wí òun rọ́dún àléhì wàá dà padà sí òun náà lọ́ọ́ ti mo maliki wi rodun alehi waa da pada si oun naa wiwe fun wa kúlò yóò xadù mí nkọ́ọ̀lìhì ọ̀yọ̀ rọ́dún àléhì qila wàhálà annahu أرجع من الاستنجاء بالحجارة وكأنه أخذ من زيادة التكلف بحمل الماء بيد الغلام ولو كان يساوي الحجارة أو هي أرجو منه المهم katamba ohun ṣe bí èèyàn bá wá rí omi tí ó fi tamba kí ni ó ṣe yóò fi yóò fi nǹkan nòdí bóyá ewé bóyá òkúta àbí nǹkan míì tó léyìí ló wà hadith al-Mughira bin Shu'ba radiyallahu ta'ala anhu qala qala an-nabiyyu sallallahu alayhi wa sallam khudhi al-idawata. أوكي خذي الإداوة فانطلق حتى تورى عني فقضى حاجته متفق عليه حديث yìí ara nǹkan tí àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ní láti sọ lẹ́ẹ̀kan pé tí wọ́n fẹ́ yàgbẹ́ ní inú pápánú oko kéèyàn ó jìnnà kúrò níbi tí àwọn èèyàn ó ti tí ó ti máa tí ó ti máa rí tàwárí nǹkan bẹ́ẹ̀ hájà nù wàlá yajibu bọ̀tí yìí kìí sí ọ̀ràn yẹn bọ̀tí ó da kéèyàn ó jìnnà kó tiẹ̀ fi tijú kó tijú kó kamẹ́lì wàlá yẹjì bó yìí dalilu yìí dalilu fẹ́ẹ́n wàlá yà kó tàbí alòjú wàlá kínáwó yẹjì bó bi adilatin sitiri làwọra àná ayúni ẹni pé ó da kéèyàn máa jìnnà síbi tí wọ́n ti máa rí yàn fàkàdì wàrà dání sọ̀rọ̀ sọ̀rọ̀ náà kọ́lá man ata algha'ita fal yastatir ẹni tó kẹ́ńtọ̀ kó fi nǹkan kọ́fà ara rẹ̀ fàyín lámìyẹ́jìd kọ́lá tí ò bá wá rí ilá àyẹ́jì máa kẹ̀sí bá mìíràn rọ́mùlé kúnbẹ́ yóò ra kó yẹ̀pẹ̀ díẹ̀ jọ ni àbí ewé fálí ẹ̀sẹ̀dìbìrò hù kó kó rí wípé ní òun kó o jọ fàyín náà ṣàìpọ́nà yẹlẹ abo bí mà pa ìdìbà ní adam rí pé èṣù èṣù a máa display nǹkan tí ò da pẹ̀lú private party ọmọ ẹ̀dẹ́ ènìyàn man fa'ala faqad ahsana wa man la fala haraja ẹni tó bá lè rí àgbẹ̀ nínú oko tó fi kọ́va ara rẹ̀ nǹkan tó dààmú ló ṣe bọ̀tẹ́ tí ò bá ṣe ò kò sí láì sí níbẹ̀ nùwásíl. Hmm? Okay. Uh, إذن uh, نتوقف نواصل 1142 اوكي أسئلة إلى هذا وصلى الله وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وصحابه وسلم السلام عليكم ورحمة الله